bàbá mi kọ̀nẹ́ẹ̀tì mọ́ wa jura wa lọ ohun tí mò ń sọ rèé. fọláhùnsà àná lílì ìjìyà àlànà darí karaba bíbélì mi o. ẹ jẹ́ a máa pírẹ́sì láìkì ká máa pírẹ́sì lọ́ọ̀fù kọ́ máa fìlàjì prógráàmù yìí torí àwọn ẹ̀mí òkùnkùn rí prógrámù yìí bíi threat àwọn tọkàn faṣọ funfun bora tó ń pera wọn ń wòlíì gbogbo alàgbàjọ ẹ kọjá kẹ́ ẹ bọ́ bí ẹ̀yin ìmáàmù ẹ máa wọlé bọ̀. Eli mi o eli mi. Ẹ má bínú mi ò tí ì ni o. Oo eli mi o. Eli mi o eli mi o. Àwọn ọmọ rẹ dé. Bó bá jọ sóni ẹ wá sọ. So. bó bá jajá ni ẹ wà sàn. bó bá jòṣó ni ẹ wà sàn o wọ́n fẹ́ bà ẹ pé. mo rí yín o ẹni àmì òróró ọlọ́run ọba àtẹ̀wùjá jìrá. mutaliila likara mutali bibwale drai limisa bidwale tẹ̀ngwale viraji mo taríba fún yín gbogbo ẹ̀yin wòlíì ọlọ́run pátápátá ẹjọ́ máa jú wa ṣe o ẹ wọlé síbí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin olùdásílẹ̀ ẹ máa bọ̀ wá àrán mi sí yín ni ẹ̀yin ìmáàmù àrán mi sí yín. olùdásílẹ̀ ìjọ aránmẹsẹ̀ yín o èyí tí ó gbógbónú yín èyí tí ó sì ní gbọ́n náà ẹ jẹ́ á máa wò bọ́. ọ̀sáwùmọ́ lálẹ́ kí dùà náà sàbí dùn náà mi ìyá mi Victoria ẹ pẹ̀lẹ́ All my prophets and prophetess are silent watchers, God bless you. more anointing. ẹ get inside. ara mi sẹ́yìn olùdásílẹ̀ ni. ìjòyè tá a kò lè rọ̀ lóyè <laughs> yé ọlọ́run ọba dùn sìn bó o bá mọ ọlọ́run ọba sìn ọ̀sán. málíkà jálímì àìlímì bí o bá mọ ọlọ́run ọba sìn tó morúkọ ọlọ́run ọba pè wàá máa gbádùn ọlọ́run ọba o ó gbádùn ọlọ́run ọba ayé á máa rò pé oògùn níbẹ̀ oògùn kan oògùn kan oògùn máa sún kó iṣẹ́ pátám lògùn wá ṣe nú ayé iṣẹ́ pátám lògùn wá ṣe nínú ayé ogun kan ẹ̀yin olùdásílẹ̀ ẹ bọ́ bí o ẹ máa bọ̀ ń bí ẹ̀yin ìmáàmù ẹ máa bọ̀ ẹ get inside àwọn bàbá mi dáadáa àwọn tí Shehu Ibrahim Niasse ẹ̀yin tí Shehu Tijani ẹ̀yin tí Shehu blabla. Bla ẹ ti ṣe wùbílàlà ẹ bọ́ bí. ni ọlọ́run o ni ọlọ́run ẹ̀yin ni ọlọ́run o láti pinlẹ̀ iṣẹ́ wá. princess àmọ̀wó tó bá ń sùn ẹ bá ń jí. àwọn olùdásílẹ̀ ni mò ń pè olùdásílẹ̀ ẹ máa bọ̀ <laughs> ẹ má jẹ́ kẹ́rù báyìí ọlọ́run ló rán mi sí gbogbo olùdásílẹ̀ pátápátá bẹ́ẹ̀ bá get inside kò dá o. ẹ̀yin máàmù bàbá mi mo sálámọ̀ mo àmì àlékún sálàm ẹ̀yin máàmù ẹ bọ́ síbí tọ̀wọ̀tọ̀wọ̀ mi ò tó pè yín nípèkúpè. ẹ dákun ẹ wọlé wa nítorí ọlọ́run torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ bọ́ bí kò fọ́ra lámúsá ìtì ẹ o ẹ̀yin ọ̀run. gboo ebe mi ebe mi ni ojoojúmọ́ alinoka umosa elimi Ẹyin tẹ ẹ mọ̀wẹ́ ti wà online mo ti ri yin, ninu ẹyin tẹ ẹ mọ̀wẹ́ ẹ máa bá mi ká lọ Ẹyin olùdásílẹ̀ tẹ ẹ mọ̀wẹ́ ẹ ti wà ń bí Ẹyin tẹ ẹ ní ìpè òtítọ́ àti òdodo ẹ ti wà ń bí. ẹ̀yin ìmáàmù tí ẹ jẹ́ àlùfáà gidi ẹ ti wà ń bí aláwọ̀ náà sábà bára kìdí àná tìdí àlóra mi ni gbogbo wòlíì pátápátá ìsọjí ìta gbangba lọ́lọ́run ní kẹ́ ẹ lọ gbé ẹ má ṣe é. Ah ọba àwọn yìí kẹ́ ẹ má gbọ́. ìsọjí ìta gbangba ìsọjí ìta gbangba ni o. ọlọ́run rán mi sí yín o ẹ̀yin máàmù ó ní kẹ́ ẹ lọ níṣòro kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú ra yín ó ní ẹ jókòó ẹ jókòó sí ìta gbangba ẹ jókòó sí ìta gbangba pẹ̀lú ìṣọ́ òru ẹ fòru jímọ̀ ní kẹ́ ẹ fi ṣe káwọn olùdásílẹ̀ náà kọ́ fòru jímọ̀ kí wọ́n fi ṣe tiwọn fún orílẹ̀-èdè níwájú ọlọ́run ọba àti ènìyàn tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́. pé ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ ṣe etekete kò lè dúró o ẹnikẹ́ni tí ó rẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa làwa bá dúró ńlá láti gbá o àjẹ́. ajamino sirida ujiria ala lokau monsau darabi abua no tidia lojira ale lifami. ní ìmọ̀ tó lè dá sílẹ̀ tẹ́ ẹ̀ bá gbọ́. bìrúbà lẹ́ka òhùn dúrà lè fìdí iná jìrì àtù aṣáálẹ́ẹ̀fì ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀ka ọ̀kùn lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ wà yìí ó lòun ṣetán àti ṣí i tẹ́ ẹ bá ṣèṣọ òru yẹn lọ́wọ́ òṣùpá kan máa dé ní ọ̀gànjọ́ òru tí ó sì tàn mọ́lẹ̀. òru jímọ̀ ni kó bọ́ sí o torí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ń ké. Atwalina fidia elijira jaminu. Ẹ̀gbọ́n o, ìṣọ́ òru yẹn. Ìṣọ́ òru tá à ń sọ yìí. Oh. kò ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà nìkan o ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó ẹ ṣe ní chọ́ọ̀chì yín o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà ní kánò kaduna ní gbogbo abẹ́kúta ìbàdàn ìjẹ̀bú ẹ̀yin olùdásílẹ̀ tẹ́ wà bẹ́ẹ̀ ọlọ́run dúró de ohun yìí ó fẹ́ gbọ́ bó bá wù yín ẹ sá pamọ́ níwájú májẹ̀mú ọ̀run ó pẹ̀lú tẹ́ ẹ lè fi dáwọ́ ogun dúró tógun òfin níṣẹ̀lẹ̀ o ìmọ̀ kan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o tí ó kàn déédé jáde lójijì ilé ò ní gbóná mọ́ gbogbo wa o àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láyé ń sìn yín a mọ̀ páwọn tó ti sọnù ti sọnù kọ́lọ́hún kò jọ̀nù ọlá ńlẹ̀ kó mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn kó dẹ̀ fi ilẹ̀ kó fi dẹ̀ wọ́n àwọn míì ò gbọ́dọ̀ sọnù àwọn míì wọn ò gbọ́dọ̀ sọnù. yéè ọlọ́run fẹ́ máa wọ aṣọ kérúbù sẹ́ráfù kó funfun lọ́gbòlà ẹ̀yin celestia níbo ẹ lè má gbọ́ pé ta ló ń sọ̀rọ̀ ẹ̀yin celestia oríjọ mímọ́ níbo aràn mi sí yín ni bàbá rìdíìmù adébóyè níbo lẹwà oyèdèpọ̀ níbo lẹgbẹ́ wà ìṣòro yẹn jọ jímọ̀ ló láti bọ́ sí. ìjọ jímọ̀ kankan síbi ọlọ́run sọ̀rọ̀ wọ́lọ́ láìdíà. ok ìgbàgbọ́ yín ni òtó èèyàn kan ni wọ́n máa rí àtàkì níta àánú yín ń ṣe mí ẹ tí ìbò ọ̀tá gan wọ́n àtàkì yín mọ́nú ilé inú ilé tẹ́ ẹ sá sí àánú yín ó ń ṣe mí tèmi ṣọlọ́run <laughs> bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ má gbọ́ àpéjọpọ̀ yín tó bá jẹ́ tòkùnkùn wọ́n á àtáàkì yín bí àpéjọpọ̀ yín bá jẹ́ tẹ̀mẹ̀ mímọ́ ọlọ́run ṣe tán tí ó tún farahàn yín nínú òṣùpá àfàdúrà tẹ́ ẹ bá ṣe tí ò bá jẹ́ tẹ̀wọ́ gbà. àwọn bẹ̀rù tẹ́tẹ́ máa ń dè sábẹ́ aṣọ àdúrà ẹ túlẹ̀ ńlẹ́ ẹ má wulẹ̀ dé jáde lọ́gọ̀dọ̀ òru tó bẹ́ẹ̀ bá dé jáde ẹ jẹ́ sọ́nàbà bíi sìyà. <laughs> torọ́gbọ́ ò gbọ̀n mọ́ bẹ́ẹ̀ lọ fòfò mọ́ lọ́wọ́ yìí láti September ó di January. àwọn tẹ́ ẹ rò pé ẹ fi ń ṣèṣọ́ra kọ́ ló ń ṣọ́ yín o. àwọn tẹ́ ẹ rò pé fi ń ṣe ìṣọ́ra òun kọ́ ló ń ṣọ́ yín ọlọ́run ọba ọlọ́run Olódùmarè ajípọ̀jọ́ òkúdà òun ló ń ṣọ́ yín ẹ make ọ̀páṣọ àdúrà lẹ́wẹ̀ yín aláṣọ funfun kẹ́ ẹ máa lọ bíi bílíọ̀nù ẹ jẹ́ kẹ́nu yín kò ẹ jẹ́ kẹ́nu yín kò kò. ẹgbẹ́ ètò àdúrà sílẹ̀ o ẹ̀rọ àbàyìn kí ló dé tẹ́rù ò ní báyìí nígbà tó jẹ́ pé most yín lẹ ti gbowó ìjọba tẹ ná yes ẹ kú dájẹ nǹkan yín ni kò sẹ́ni tí ń bá yín jẹ ń bẹ́ẹ̀. ibi ó bá ti wùn yín kẹ́ ẹ ti ṣe ọlọ́run ní kí n sọ fólùdásílẹ̀ ó dẹ̀ ní kí n sọ fáwọn mùsùlùmí níwájú akọ́dá ayé àti aṣẹ̀dá ọ̀run ọba tí máa jí ìfún lọ́jọ́ kẹyìn bàbá adébóyè ọlọ́run ní kí ẹ gbé ṣòru sílẹ̀ ṣùgbọ́n friday ni kò bọ́ sí oyè èdè wo èmi ò ní kẹ́ ẹ gbọ́ o èmi ò ní kẹ́ ẹ gbọ́ ní ní kẹ́ ẹ gbọ́ ẹ n tó jẹ́ pé ẹ ẹ má jà sọ̀rọ̀. <laughs> Mm. à ń sọ̀rọ̀ ìjọba à ń sọ̀rọ̀ ìjọba èyí tíjọ ọlọ́run gan ti bàjẹ́ ní jóhun àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tẹ́ ń rìn mọ́lẹ̀ lábẹ́ pẹpẹ ńkọ́ mò ń béèrè ni ṣẹ́yìn lásán jẹ́ kí ìlú tòrò àwọn bí orí olórí apá àlápá tẹ́ ẹ fi ń ṣàwọ̀ ọ̀rọ̀ àwọn náà ń kọ́. ṣẹ́yìn aga náà jẹ́ kí lù ó mọye ìgbà tí wọ́n máa ń fi wòlíì ìṣẹ̀sìn bọ́ọ̀bà borí ní ṣọ́ọ̀ṣì wòlíì wọ́n á bá pa ta ló ń pè mí àwọn náà iṣẹ́ tán rán mi sí torí kẹ má ní pé nǹkan kan mi ìbá yẹn wá ìjọ yìí ò ń ṣejọ́ èní ìjọ tá mú yẹn fúnra wa kì í ṣejọ́ èní bẹ́ẹ̀ bá ṣe nínú chọ́ọ̀chì ó ṣe déédéé ẹ gbóhùn àdúrà sókè ìjọ jímọ̀ ni o ọlọ́run fẹ́ ìṣòro ẹ̀yin alágbára títí is it títí akíṣọ́ that is not my number. Someone replied to you. That number is normal. And please, none of you should drop is your or a number here. Don't drop your number here. The scammers are here watching. The scammers are here. They are watching you. They will start chatting you now with my picture on WhatsApp. Scammers, the one bit on way delete that number, please. Don't drop any number here. ẹjẹ́ létí ìgbọ́ àsìmìrà náà náà lé ọlọ́ọ̀ tí a lè fà. Allah ló rán mi sí yín. Ànábì Muhammad ló rán mi sí yín. Ẹ̀yin máa mú ẹ dìde. Ìṣòro lọ́níkẹ̀ gbé lẹ̀. bẹ́ẹ̀ bá lè ṣọdọ́ mẹ́ta déédéé bẹ́ẹ̀ bá lè ṣe méje déédéé ṣùgbọ́n náà wọ́n bá fẹ́ rí yín ó fẹ́ rátàrí yín ó fẹ́ gbẹnu yín ṣàṣẹ ẹ̀yin wòlíì ẹ̀yin celestia ẹ̀yin kérúbù ẹ̀yin ìmáàmù ọlọ́run fẹ́ gbẹnu yín ṣàṣẹ. Yes, you called me. I directed you to WhatsApp. Yes. And on that WhatsApp, you need a lot of patience there because I have a lot of messages there. Okay? I'm sorry. Am I Binuma? Am I Binusa? Fadwa la lola kiraja elimi. ẹ̀yin wòlíì facebook àti ẹ̀dúgbẹ́pá àti ra àwọn kankan nù yín tí n bá rí ìtò wa nù yín tó yomi lójú kọ́kọ́ ráìtì àsìkan ńgbà dédé nǹkan ń ṣẹlẹ̀ gan àrí yín kẹ́ ẹ wá kébé èèyàn kan bá sunkún létà wá ń bá gbọ́ pé èèyàn kan sunkún létà wá màá jọ yín lójú lẹ́yìn pé kẹ́ ẹ jáde wá kẹ́ ẹ ṣàdúrà ìjọ tẹ́lẹ̀kùn sunkún gan ń bolẹ̀ gbé wà. níbo lẹ wà sunkún àárẹ̀ àánú gbà wòlíì olùdásílẹ̀ arámisí yín ni o àwọn kan ń wò mí o àwọn yẹn dẹ̀ mọ̀ mí dáadáa ọmọ mi dáadáa gidi gan n tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí mo nífẹ̀ẹ́ yín ẹ̀ ní nípínú ìyá orílẹ̀-èdè lágbára ọlọ́run ọ̀rẹ́ ayé ò ní yín ẹ̀ ní gbé ọmọ sí i. láṣẹ ọlọ́run bàbá tí ọmọ ti ẹ̀mí mímọ́ ọlọ́run fẹ́ gbọ́ ohùn yín ọlọ́run gbogbo sẹ́ráfù gbogbo celestia káàkiri dé Kotonu káàkiri àgbáyé ìjọ Jímọ̀ ní kí ṣòòrù yẹn kó bọ́ sí. ẹ jẹ́ ní màá transfer owó mọ́tò sẹ́ni yẹn ìjọ Jímọ̀ ní kí ẹ jẹ́ kí ṣòòrù mo fi ọlọ́run ọba ṣẹlẹ́rìí. ẹ̀yin ìmáàmù ẹ dìde o ẹ dìde o mi ṣeré o ọlọ́run onímájẹ̀mú ọ̀run gbọ́ ẹ̀yin bàbá mi pọ̀ nínú ìmáàmù mi ìjẹ́ fojú diyín èmi kì í fojú dìyàn ẹ jẹ́ má bínú sà ẹ̀yin ìmáàmù ẹ má bínú sà ọlọ́run ló rán mi sí yín sà ẹ jọ̀ nítorí ọlọ́run ẹ jọ̀ sà nítorí tọlọ́run mo fi ìpè ṣe ẹ̀rí mo fi ṣe Ibrahim Níyàsì tó jẹ́ èèyàn mi mo tún fi ṣẹ̀rí fún yín mi kì í ṣe mùsùlùmí o. Hello? ẹ ń wò mí ẹ dẹ̀ tún ń pè mí ẹ má jẹ́ kí n kanra náà ẹ ń wò mí ẹ tún ń pè mí ṣe fẹ́ kí n kanra ni. ẹ jọ̀ ń torí tọ́lọ́hún ẹ jọ̀ nítorí tọlọ́run ẹ nítorí tọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín o ẹ má jẹ́ kọ́rọ̀ èmi àti yín kó dàbí ọ̀rọ̀ àwọn tó jẹ́ ń pé ajáde wá apolongo títí wọn ò gbọ́ nígbà tó wá ń ṣẹlẹ̀ tán wọ́n fẹ́ ṣe bí ẹni rí wá àṣẹ ìlú ìjà ara bá bìbú alẹ́ tìdí àlómi. mo fi yá Latif ọba aláàánú mo fi gba gbogbo ìmáàmù pátápátá èmi ò jẹ́ kó hàn yín kéré èmi ò jẹ́ fojú dì yín ìṣòwò ọlọ́jọ́ kan lọ́lọ́run fi rán mi sí ẹ má wò pé nítorí mi ṣe mùsùlùmí mi tako ẹ̀sìn yín o. ẹgbẹ́ tẹ́sí yín kẹ́ ẹ dìde kẹ́ ẹ máa sọ pé astagafurulai astagafurulai. astagafurulayi la astagafurulayi èmi kì í discriminate. ẹ jẹ́ agbára ká dìde o ẹ jẹ́ àdìde àtúwálé kí mo ń sọ òdìrà mẹ́nu ẹ jẹ́ o. torí pé àwa lọlọ́run náà ayé ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ó ní kí n sọ fún yín pé ẹ̀yin nígbàkejì ọlọ́run ọba wòlíì ẹ̀yin aláṣọ ẹ̀yin aláṣọ tẹ́ ẹ lè sọ tẹ́lẹ̀ sínú ayé ènìyàn ẹ̀yin aláṣọṣẹ aláṣọṣẹ ń bẹ nínú yín aláṣọṣẹ ń bẹ nínú yín ẹ̀yin wòlíì ọlọ́run ọba ẹ̀yin bàbá mi mo fọlọ́run bílẹ̀ wọ̀ ṣọfà mo fi bẹ̀yìn ẹ̀yin bàbá mi Sẹ̀lẹ̀ Esther èèyàn tó dàpọ̀ gan nínú Sẹ̀lẹ̀ Sẹ̀lẹ̀ tí mo bá pàdé ní Chicago wọ́n ṣe mí dáadáa ẹ̀yin bàbá mi Sẹ̀lẹ̀ Esther ẹ dìde èmi kọ́ la ríran ayé àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nínú àwọn tọ́lọ̀ wọn báyìí gbé fún èmi ò sọ bẹ́ẹ̀ o ọláàpẹ̀ ẹ̀yin bàbá mi àti ìyá mi náà ló fi mí síbi tí mo gbé wà ẹ jọ mo bẹ̀ torí ìtọ́lọ́run ẹ má jà kọtí kùkù bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ẹ dáríjì mi ẹ má jẹ́ kóhùn mi korò létí yín ọlọ́run rán mi ọlọ́run sọ pé gbígbàdúrà wa ò tó níwájú májẹ̀mú ọ̀run ọlọ́run ní májẹ̀mú gbọ́. àpẹẹrẹ tí a fi hàn mí aago mẹ́fà ló yẹ kí n ti wá sí online ṣé ni mò ń sọ fún ọmọ mi pé ó dàbí pé ká gẹ́ẹ̀tì òwú àtàbẹ̀rẹ̀ tá a fi ran ẹnu yìí pọ̀ lọ́mọ mi wá ń sọ fún mi pé iṣẹ́ tá a rán yín ni mọ́mì ẹ gbọ́dọ̀ má jẹ́ ẹ rán mi sí àwọn olùdásílẹ̀ ẹ rán mi sí àwọn olùdásílẹ̀ a nídìí bàbá ńlá àdúrà bàbá ńlá àdúrà lọ́lọ́run ń retí látọ̀dọ̀ wa àdúrà wa ò rinlẹ̀ tó nítorí pé àwọn kan wà tí ẹ̀ ń wò bí olórí wọ́n ti jẹ dòdò wọn lè sòdodo ọlọ́run ní ẹ má gbé àdúrà orí ahọ́n wa ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin olùdásílẹ̀ ẹ́ mo kúkú jẹ́rìí àwọn kan wà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìtàn máa mú ṣe <laughs> bí gbogbo èèyàn ò mú ṣe bíi ti princess àmọ̀ òkọ́ yóò gbàdúrà yóò ṣèṣòro <laughs> ah màámi Esther Àjàyí Abímbọ́lá kí n tiẹ̀ má polongo pọ́lọ́hún rán mi sí wòlíì kankan àwọn ò fàdúrà alẹ́ ọ̀rẹ́ dì àwọn á gbàdúrà wọn á tún dọ̀bálẹ̀ fọlọ́hún ọba. ẹ̀yin máàmù ẹ dìde ah. ṣẹ́rí màámi mẹ́ríání ìyẹn ò kúrò lórí ìkúnlẹ̀ bẹ́ẹ̀ bá délé ẹ̀ ìkúnlẹ̀ ní ká má gbàdúrà ní ṣá màámi mẹ́ríání ọjọ́ta ẹjẹ́ àdìde ẹjẹ́ àdìde ẹjẹ́ àdìde ọlọ́run ni a ti sọ àmúre wa kọ́ káwọn sábìdúrà náà tìríyà lọ́nà bídà lékè mú àléjà ẹ gbọ́ eléyìí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ iye. kò tó yé eyín ó máa pẹ́. kẹ́ tó dámọ̀ mo ti lọ. ọmọ làwọn kò ní ṣáláì gòkè ibi gíga láyé mi. aláwọ̀ mọ̀ dára bá bíbú alẹ́ tí mo ń sára mi. asalaaloki ujaalimi sàùbáàlì daraba atúalẹ́jà o ọlọ́run ọba ló rán mi sí yín ọlọ́run ọba ló rán mi sí yín ẹ má bínú. mo fẹ́ kẹ́ ẹ gbóhùn ọlọ́run torí késekése la rí o kàsàkàsà ń bọ̀ ohun tó lè dá ọwọ́ kàsàkàsà dúró òun ni pé ẹ̀já gbàdúrà o. fajula le me tiri babi bu saudama ẹ jẹ́ á lọ gbèsòjì ọlọ́jọ́ mẹ́ta sílẹ̀ ẹ jọ̀ nítorí tọ́lọ́ pé àti ẹ̀ráyè ẹ jẹ́ á ṣe lọ́lọ́jọ́ mẹ́ ẹ jọ̀ mo fi ọlọ́run ọba bẹ̀yìn ìgbóhùn àdúrà sókè nílùú yìí nídìí o. ẹ̀ ń ríran o ẹ̀yin ìyá mi nínú olúwa ẹ̀yin bàbá mi nínú olúwa ẹ̀ ń sọ tẹ́lẹ̀ ń ríran gbogbo yín pátá lẹ̀ ń rí bá a ṣe funfun ní kálukú ló yàtọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi bí ẹ bá tiẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ kò fi wákàtí yìí tẹ́tí pé já àti ẹ̀gbọ́n tára lé yín ń wí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹjọ ẹjọ. já àjálì kàràbà elibimbuara sẹ̀gbára àlóbàrà mi. aláwọn yẹn adé òkìkí mọ́lẹ̀ o ẹ dìde adùn ẹ̀mí ẹ dìde ẹ̀yin wòlíì yẹn dìde. ẹ̀yin láyé ń wò gẹ́gẹ́ bí igbákejì ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà tá a bá ṣí ẹ ní ojú ẹ̀mí wàá mọ̀ pé <laughs> wọ́n bá bò wá mọ́lẹ̀ o pẹ̀lú agbára wọn ọpẹ́ ní fún Olúwa tí kò jẹ́ kí tèṣù borí <laughs> tèṣù ò tí ì borí practical la rí <laughs> àmọ́ tó lè bí gbogbo kinní ìwọ tó lè bí dànù òun ni àdúrà o. mo láwọn ìyá kan tí wọn ò fi àdúrà sílẹ̀ Ẹ́sítérì Abímbọ́lá Àjàyí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè àwọn yẹn máa ń rún àdúrà lẹ́nu wọ́n sì máa ń mú bí omi màmá mi màmá mi olórí Míríáni Tàlàbí àwọn yẹn máa ń rún àdúrà lẹ́nu wọ́n sì máa ń mú bí omi ni. Mm-mm ìyá mi gbàkóso ìyá gbàkóso àwọn yẹn máa ń yọ boston dàdúrà ni wọn ò fi àdúrà sílẹ̀ wọn ò fi sílẹ̀ ṣẹ́rí koríta tá a wà yìí ìkoríta tá a dé tá a wà yìí <laughs> ẹni bá mọ̀wẹ̀ ni kó ká lọ o. ẹ̀yin máàmù ẹjọ́ o ẹ jọ̀ nítorí ìtọ́ lọ́hùn ọba mo bẹ̀ yín nítorí ìtọ́ lọ́hùn mo kéré láti jíṣẹ́ fẹ́yìn máàmù bó mo ti ń bọ̀ tí mi ìlókùn lọ́hùn ń bo mo ti wá ta ni mí kí mo já mọ́ ẹ̀yin máàmù ẹ mo bẹ̀ yín mo bẹ̀ yín mo bẹ̀ yín ẹ̀yin máàmù àfáà mi ọlọ́run tó yìn mo bẹ̀ yín ẹ jọ̀ nítorí ọlọ́run nílùú Ìlọrin mo bẹ̀ yín gbogbo ẹ̀yin ìmáàmù mo bẹ̀ Ah, alájà sunkúnná mo bẹ̀ yín o èmi mo já mọ́ kí n tèmi ọlọ́run ló rán mi ẹ má bínú ẹ dìde ìṣòro ẹ lọ gbé ìṣòro sílẹ̀. Hmm. ẹ̀yin ẹlẹ́sìn kẹta fíìmù sábìtú lálẹ́ jìrì èlé mi mi ní ṣaláì má jìṣẹ́ yín tó bá wọn ayé ní káyérò kí o mọ̀ bá bìbọ̀ àlà ohun tá a rán mi sí yín ni pé lọ́wọ́ tẹ́ ẹ wà yìí ẹ fi ọgbọ́n sílẹ̀ nítorí òní gbọ́ ọlọ́run ní kẹ́ ẹ sáré pè báyìí. ẹ̀yin ẹlẹ́sìn kẹta bá mi òrìṣà tó jòrìṣà lọ ló rán mi sí yín ẹni tó ṣẹ̀dá ọ̀run òun ayé tán tó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ lé yín lọ́wọ́ ló rán mi sí yín. Who is this Kayode? What kí ni kí leléyìí sọ? So? uh, Kayode, you said you are telling people to pray for Nigeria online. Is, is that I am looking for fame. Mm. I'm a respectful one. I know the, the right answer to give you. Looking for fame? Who are you? I don't know you. It's like you don't know me. For fame. Yes. Mm -mm. irọ́ bàbá dáríjì wọn torí wọn irọ́ fi tẹ́ fi tẹ́lẹ̀ máa lọ wọ́kọ́ àmọ́ ìránṣẹ́ ọlọ́run gbà mí tó máa ń jólùdènà ẹlẹ́sìn kẹta àbọ̀ abánitì ẹjọ́ ẹlẹ́sìn kẹta ọlọ́run ló wà ńlẹ̀ fún yín báyìí láti pè ọlọ́run ló wà nílẹ̀ fún yín báyìí láti pè é. ẹ lọ ọba o ó fẹ́ dìde ó fẹ́ parapọ̀ ah, bọ̀dá káyọ̀dé ní pé náà o ẹ ṣe mọ̀ pé bọ̀dá káyọ̀dé tẹ́ bá máa kọ́ dédé àwọn kìíní ìgbà mi yorùbá ṣe mọ̀ pé màmú understand ẹ jẹ́ gbàdúrà. ẹ jẹ́ o ẹ jẹ́ àgbàdúrà ẹ jẹ́ àgbàdúrà gidi gan àdúrà tẹ ẹ máa gbà yín lẹ́sìn kẹta ẹ má bá wa tọ́ nǹkan kan lé nǹkan kan lórí lọ́wọ́ yìí o èṣù ò ní ṣe gbogbo wa o ẹ má bínú ẹ jọ̀ nítorí tọlọ́hun o ẹ yìí ní sùúrù díẹ̀ o ẹ jẹ́ kọ́lọ́hún kó rìn kọjá tán ẹ jẹ́ kí bàbá rìn kọjá tán bàbá ń ṣiṣẹ́ lọ́wọ́ kò sóúnjẹ tẹ́ ẹ fẹ́ fún irúmọlẹ̀ nísìnyí tí wọ́n ò tí ì jẹ látara ọlọ́run wọn lẹ̀ ẹ́ fún lóúnjẹ o bọ́lọ́wọ́n bá bá lóun rìn kọjá lọ́wọ́ o. bí ọlọ́wọ́n bá bá lóun rìn kọjá lọ́wọ́ ẹ̀ tó irúmọlẹ̀ ẹ́ fún lóúnjẹ oúnjẹ wọn ọwọ́ ọlọ́run ọba ló wà bóun ló ṣẹlẹ̀ sí kan nínú àwọn ọba yín bàbá ń rìn kọjá lọ́wọ́ àwọn sì bọ́ lọ́wọ́n bá figagbága àwọn tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ yinjú ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ tí ì mọ nǹkan kan lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> ọwọ́ ara yín náà lẹ fi sorí gbogbo ẹ̀ kodo ẹ̀yin tẹ́ ẹ já lágbára ń bẹ̀ tẹ́ ẹ jó lórúkọ. níbo làwọn alálẹ̀ wà àṣà àní sọ pé bóyá àwọn alálẹ̀ ló fẹ́ mú jẹ táwọn ọmọ ọlọ́mọ fi ń kú. ẹ wà very careful àti September lọ́lọ́run sọ fún yín pé ẹ dúró ẹni tó ń sọ̀rọ̀ ni ò jọ yín lójú ẹ̀ ń wo sóòyòyò àánú yín ṣe mí ẹ mọ̀ pé torí tiyín torí tiyín gangan lọ́lọ́wọ́n ọba ló ṣe fún mi lẹ́wà nítorí yín nítorí ó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá rí mi ẹ máa kọtí kúkún bẹ́ẹ̀ bá rí mi ẹ ní gbọ́ bẹ́ẹ̀ bá rí mi ẹ máa níta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rí mi ẹ máa sọ pé ta ni ṣe eléyìí. ọlọ́run 1930 thirty lóòótọ́ ni bàbá ń bẹ̀ bíi tàtijọ́ o ẹ̀yin lẹ̀ sin bàbá bíi tìgbà ni ẹ̀yin lẹ̀ ń fi ìlara lẹ̀ ń fi ìròjú lẹ̀ fi ń sin ọlọ́run ọba o ẹ̀yin lẹ́ ń fọ̀kọ́jú àṣà ọlọ́run ọba bírú wa bá sọ̀rọ̀ ẹ̀ nígbọ́, gbọ́ torí ẹ̀ mọ̀ pé chọ́ọ̀chì wa pọ́kó la ni pákó la bí ni akúkú sọ fún yín pé a fẹ́ kọjọ náà ẹ kúkú fún wa lówó ká fi kọ́lé ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀ ń rówó ṣe patí ẹ̀ ń rówó ṣàìmọye nǹkan. mami tèmi Adeleke God bless you ma. ẹ̀yin oòdùà oòdùà nation ẹ dìde. ọlọ́run ọba náà lè ń ké pè Gani Adams níbo lẹ wà ìjọ tí mo fẹ́ dọ́gbọ́n chaàtì yín ẹ ti rẹ́ ń tó ń wọ́kọ̀ ẹ ti rónìranù èmi ò mọ̀ pójú ẹ̀ lójú inú. mo fẹ́ dọ́gbọ́n ṣáàtì yín torí pé a wà nínú gúrùpù kan tẹ́yìn náà wà níbẹ̀ magazine kan mo wá fẹ́ dọ́gbọ́n ṣáàtì yín láti máa sọ àwọn àṣírí kọ̀ọ̀kan pẹ̀lú yín. <laughs> abagod are ààrẹ ọ̀nà káàkáńfù àwọn olówó lọ́wọ́ ẹ kì í mọrú wa àmọ́ níbi táwa náà wúlò ó níbi tí àwa náà tá a wúlò sí kò fọwọ́ rọ̀ láàhò ó níbi tọ́lọ́kùn ọba tó dá wa sí. kí ni mo fẹ́ chaàtì yín fún ẹ mọ̀ mí dáadáa. Yes, there is church accounts. Auntie before we write it out now. There's church accounts, ma. Thank you, ma. Èmi tí n fẹ́ ṣáàtì yín ní kọ́nà láti máa fún yín ní àwọn àṣírí kọ̀ọ̀kan ni. Àmọ́ torí ẹ̀rí sóyòyò, wọ́n á wá máa sọ fún yín. Àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí èèyàn rẹ̀, àwọn tó jẹ́ èèyàn bínú ayé ni wọ́n tọ́wọ́ wọn ò mọ́. <laughs> ẹ wo ẹ ẹ ẹ ẹ ẹ wo nǹkan o ẹ wo nǹkan o ṣẹ́rí àní kú ní rèwerèwe o àní wọ́kú àní ṣánkú o ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá o hmm. bí ọ̀rọ̀ àwọn ọmọ mi wọ́n máa ní mo ti ń dorí olórí jù ẹ dìde kẹ́ ẹ bá ń du tàwọn ọmọ mi o ẹ jọ àwọn ọmọ mi láti lọ ìlú òyìnbó àwọn náà ti kàwé tó ń kọ hip hop wà láàrin wọn ohun tí mo fẹ́ sọ ni pé bá a bá wí àákú bá a dẹ̀wí náà a ṣe òótọ́ ọ̀rọ̀ ṣe má sọ nínú ayé ẹ̀dá kan kì í pohùn má gogo lẹ́nu bílù bá pógójì tí agogo bá jẹ́ ẹyọ kan bílù bá pé ogójì tí agogo bá jẹ́ ẹyọ kan òun ni ó borí o. ẹ̀yin mùsùlùmí ẹ dìde o ẹlẹ́sìn ẹlẹ́kìkejì àti kẹta lọ́lọ́run rán mi sí. Si. ẹlẹ́sìn kínní ẹlẹ́sìn kejì àti kẹta lọ́lọ́run ẹyí jẹ́ a máa tanra wa jẹ gbogbo wa la mọ̀ pẹ́sìn mẹ́ta ló wà nínú ayé bí ọlọ́run ọba bá rán mi sẹ́lẹ̀sìn kẹta ìyẹn ò sọ ń pé bóyá mo bá wọn ṣe nǹkan dúdú aràn mi ni mo dẹ̀ ń láti jẹ Gani Adams ẹ dìde Oòduà nation ẹ dìde àdúrà o. ẹ̀yin celestia bàbá mi ẹ dìde ẹ̀yin ẹgbẹ́ kẹrùbù sẹ́ráfù arán ah. mi sí yín ni o arán mi sí yín ni o tí ẹ bá gbọ́n tó máa tì díẹ̀ yóò ní dáa. Yes ajala lẹ́kàrà jantula arákùnrin tó ń mí ló kì í fèdè fọ̀ mí ìdẹ̀ ló kì í ṣolùdásílẹ̀ ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ni pé lọ́wọ́ lé àdúrà máàna aládùúrà kan ń wò mí lọ́wọ́ báyìí. mi ì fi nǹkan kan kó nǹkan kan kò yé eyín ni àgbà tí mo wọlé àwẹ̀ tọ́lọ́run lọ́rùn tí mo mọ orí èèyàn tí mo jẹ́ bàbá mi ló tún jígí mi fọ ó sọ padà títí dé ìwé ni ńgbà tó jẹun tí ó fọ jígí mi mi ò rìn lágbègbè ẹ̀ Dr. Jesus òjọ yín ẹ̀yin lẹ̀ ń káàṣọ àwọn ìyàwó yín òkè. gbogbo kẹrùbù sẹ́ráfù àgbáyé pátá celestia mùsùlùmí Oòduà nation ẹ̀ dìde o ṣé ẹ wá rí ẹ̀yin ọba ẹ̀yin ọba abawujá ọmọọ̀nsá ìdààmú aláàlíkà obìnrin àmìnà èèyàn kan wò mí lọ́wọ́lọ́wọ́ ń bì tó ní connection pẹ̀lú ọba kan tó lórúkọ ẹni mi sí dẹ̀ ni tó bá rí mi sí mo mọ̀ pé yẹ kó o dá mi sí mọ̀ ẹ má jẹ́ ká fi ìlara ṣàtakò ara wa o ọlọ́run lè má fi ràn ẹ má bínú ìwọ náà wo la o ní àsọtẹ́lẹ̀ o lásọṣẹ ìwọ náà ń sọ tẹ́lẹ̀ ò ń sọṣẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ tán ẹ nígbà tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run lóru ìjẹta pé bàbá mi kí ló dé kíní yìí ń pọ̀ jù ó nítorí ẹnu ẹ̀gàn tí wọ́n fi ń kàn ẹ́ pọ̀ ó ní wọ́n fẹnu tẹ́ńbẹ́ ìpè ẹ́ ó ti pọ̀ jù ó ní mo wá fẹ́ mo fẹ́ fi hàn wọ́n pé ibi tó fojú sí ọ̀nà ò gbabẹ̀ èmi mo mọ ibi tí mo jókòó sí ọlọ́run mọ àwọn ènìyàn tiẹ̀ àwọn ènìyàn ẹ̀ dẹ̀ mọ́ ó ní lára yẹn pọ̀ ó nítorí náà ibi tí n fẹ́ gbà fọhùn jáde rè níwájú ọlọ́run ọba tí màá jí ìfọ́jọ́ kẹyìn pé kí òkúta tí màlẹ́ wọn lè kọ̀ sílẹ̀ kán lè bẹ̀rẹ̀ sí forí balẹ̀ fún Mm mi ò jẹ́ bínú sí yín mi tiẹ̀ bá tẹ̀yìn onílára wa mi bínú sẹ́nibọ̀dì ohun tó ń ṣẹlẹ̀ ẹ̀ rí ẹ̀yin aládùúrà yẹn lọ ẹ jẹ́ ká fọ wa ẹ jọ ẹ jọ. ẹ gbọ́n tó lọ́wọ́n ọba tún sọ fún mi ó ní wọ́n ti dúrùn mọ́ mi lọ́dọ̀ olóore ó ní wọ́n ti fẹnu tẹ́ńbẹ́ mi lọ́dọ̀ olóore ó náà fẹnu tẹ́ńbẹ́ mi lọ́dọ̀ aláàánú ó ní wọ́n wá fẹ́ sọ mí di èèyàn yẹpẹrẹ tí wọ́n máa wọ́ nílẹ̀ ńlẹ̀ ó náà mọ̀ wọn lóun ọba òun fẹ́ fàjùlọ yé wọn pé hàn-hàn ibi tẹ́ ẹ fi sí ibẹ̀ kọ́ ló wà ibi tẹ́ ń kọ sí yẹn òun lòun ń gbé bẹ̀ òun lòun ń gbénu Múdíàṣọlá òun lòun gbénu ẹ̀rí tó sì ń sọ̀rọ̀. ẹjọ ẹ̀yin imam ẹ̀yin imam bàbá mi mò ń bẹ̀ yín ni ẹ̀yin bàbá mi à ẹ̀yin bàbá mi ẹ pọ̀ gan ẹ̀yin bàbá mi ẹ̀yin máa mo bẹ̀ yín ni mò ń bẹ̀ yín ni ẹ̀yin bàbá mi ẹ jọ nítorí tọlọ́run ọba ẹ jọ ìṣòro ni ọlọ́run ń retí ṣùgbọ́n ńjọ́ tó ń retí ẹ̀ ohun àwọn èèyàn ọlọ́run láti dọ́gba o Friday yẹn láti jẹ́ ọjọ́ kan náà ó láti jẹ́ ọjọ́ tí kìrìsìtẹ́nì ó máa pariwo ó láti jẹ́ ọjọ́ tí mùsùlùmí ó máa pariwo ó láti jẹ́ ọjọ́ táwọn Oòduà nation ó máa pariwo. èṣù oníṣẹ́ gbogbo wa bẹ́ẹ̀ bá lákìyèsára hàn. bí ẹ bá ní àkíyèsí ara ẹ̀yin ẹlẹ́sìn kẹta nínú ẹ̀yin tẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nínú ẹ̀yin tẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ gbọ́rọ̀ ọlọ́run ọba láti September bí ẹ bá ní àkíyèsí ara ẹ rí i pé nǹkan ń lọ déédéé bẹ́ẹ̀ ẹ tí ì fọ́gbọ́n ẹ tí ì fọ́fọ̀ ẹ ìwí fọ́gbọ́ ẹ̀ tí ìwí fọ́fọ́ nǹkan dẹ̀ ń lọ déédéé àmọ́ àwọn tó yìí ń figa gbá ọlọ́run ọba níga nínú yín àwọn tó hò jẹ́ pé ìjọ tá a ti ní kọ́ dákẹ́ wọ́n gbọ́ wọn ò dáhùn wọ́n yìí ṣe táìfọ́ gbọ́dọ̀ gbọ́gbọ́ táìfọ́ fọlọ́fọ́ ìyẹn ló ṣe pàtẹ́ ọ̀pá ọba pẹ́fọ̀ séèlì. ọba láti tẹríba fọba tó ju ọba lọ ẹ̀yin tẹ́ ẹ ti ẹ̀yin tẹ́ ẹ ẹ mọ̀ ń tẹ́ ní ńlẹ̀ wájú ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti tẹ́ ń jẹ owó bẹ́ẹ̀ ń jẹ́ ọlọ́run lójú tẹ́lẹ̀ táwa ń fàánú ọlọ́run ọba gbà yẹn ẹ tún wá ń kan tí kúkún èèyàn kì í fọlọ́run ṣẹ̀tì ní kọ̀rọ̀ kó má ṣẹ̀sì gbàgbà <laughs> adákẹ́ má fọhùn ta ló mọ tẹ́ni tó ń ṣe. àkáǹtì chọọchị tèmi nìyẹn mò ń kọ́jọ ọlọ́run lọ kò sẹ́ni tí ó hẹ́ẹ̀pù mi o bí n ṣe dàbí bòròró yìí wọ́n rò kan wà níbí kan ni bẹ́ẹ̀ kò sí nǹkan kan àná ọlọ́run ni mò ń bẹ̀bẹ̀ fún o december twenty seven ni àjọ̀dún mi kán náà ń jọ̀kan fojú ọjọ́ lẹ́hìn kọjá aráyè ṣàjọ̀dún àkáǹtì ṣọ́ọ̀ṣì rẹ̀ máa kúkú fún yín lákàǹtì wọ́n tiẹ̀ jẹ́rìí yín ẹ má jẹ́ àgbégbá báárà kẹ́ ẹ tó bá wa dá sí tọlọ́hún ẹ má dojú tọlọ́hún látara wa. ẹ ń ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ lọ fáwọn èèyàn ń tá a fi rán mi sí yín nìyẹn o ìṣòro tó tóbi ńlá rẹpẹtẹ gidi gidi tí ò ń ṣe kékeré. pẹ̀lú mùsùlùmí àti kìrìsìtẹ́nì mi ò ní kí ẹ darapọ̀ ẹ jẹ́ kí mùsùlùmí wà láyè mùsùlùmí ẹ jẹ́ kí kìrìsìtẹ́nì wà láyè kìrìsìtẹ́nì ẹ jẹ́ kí Oòduà nation ah ṣẹ́ríjọ́ tí mo ṣáàtì baba Gani Adams ṣẹ́rí èmi am a kind of person that ah ẹ tó mọ ah òwe kan ni bàbá ní agelu bàbá olùpìtà pòwe kan ah ó lẹ́ni tó mọ̀ ẹ́ ò rí ẹ àwọn tí ò mọ̀ ẹ́ ló ń rí ẹ ó ná lọ́rùn Ìjàyè Akíntóbi ló wáá fi hàn mí òun ló ní kí n fún ẹ ní ilẹ̀ nílùú Àgélú ìláì má gbà kọ́bọ̀ ó nítorí pé nínú àwọn làwáàní Ọlọ́run ọba ni ẹ́ ó ní wọn ò mọ̀ ẹ́ bẹ́ẹ̀ mi gan ò tiẹ̀ mọ́ra mi kọ́nà ṣáàtì ẹ̀ ṣàánú wa kọ́nà ṣáàtì ẹ̀ ṣàánú wa ẹ jọ̀ nítorí tọlọ́hun o ẹ jọ̀ nítorí tọlọ́run ẹja ṣèṣọ tẹ́ ẹ bá ṣe ó máa lẹ́yìn mi ì lo nǹkan ah ah mi tiẹ̀ ti ìfọnu gan dépò tí máa wẹ̀ bí ẹ bá ṣe ó máa lẹ́yìn bẹ́ẹ̀ bá wù pé ta ló ń sọ ó máa lẹ́yìn gan ẹ ní láti ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kórílẹ̀ èdè kó tùbà ẹ̀yin bàbá mi nínú olúwa ẹ̀yin ìyá mi nínú olúwa respect to you all more anointing anointing yìí tẹ́ fi gbé mi débi tí mo dé yìí mo mọ̀ pé lágbọ́rọ̀ ọlọ́run ìní jábọ́ mi ò tó pàṣẹ fún yín o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mi tó pàṣẹ fún yín o ọlọ́run ní kí gbogbo aláṣọ funfun ká bá òun pàdé nínú ìṣòro ọjọ́ kan ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ ṣàwà Friday kan. Hmm torí mo mọ̀ pé àti ìmọ̀ ohun tó ń bọ̀ kí ibo tó kọrí sórílẹ̀-èdè wọn ọlọ́run má járógun àgbàrá ẹ̀jẹ̀ kó ní kálukú tó tá dúró torí orúkọ tuntun ń bọ̀ bẹ́ẹ̀ bá rí pè níta gbangba mhm, bóyá kẹ́ ẹ lọ ṣe nù jọyín Jímọ̀ ni kó jẹ́ Ọlọ́run nídìí ohun olúkálukú gbogbo ìjọ all Celestial Church of Christ all cherubim and seraphim all Muslims and all Odua eh, nations. Ọlọ́run máa wà pẹ̀lú wa a ní wá lásán ẹ̀jẹ̀ akẹ́nu níjànú ẹ̀ẹ́n o ti gbọ́ tẹ́lẹ̀ páwọn àṣírí orílẹ̀-èdè máa bẹ̀ ó dẹ̀ ti ń tún nìyẹn wọn ò tún ní kó máa gbé ní òsì káàkiri ẹ̀jẹ̀ á máa fi gbígbọ́ ṣaláìgbọ́ ìyanu máa ṣẹlẹ̀ a máa rí àánú gbà ẹ já pàdé nínú ìṣòro lálẹ́ yìí àti bẹ̀rẹ̀ láti àná àdúrà fún orílẹ̀-èdè ah ìgbà la máa ń pa kì í pàwọ́ mi ò ṣe é nà wọ́n kọ́ ló rán mi níṣẹ́ ọlọ́run ló rán mi níṣẹ́ ó ò lè ní kí n má jẹ bí jíjẹ tí n bá ń jẹ tó bá run ẹ́ nínú inú rúnrun yẹn ò lè lóògùn bẹ́ẹ̀ ni torí mi bí n ṣe wà irú wa nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wá ń ṣe níyẹ kí wọ́n tún máa kún fàdúrà fún irú wa torí mẹ́sẹ̀jì ayé tiẹ̀ gan ó lè wà lọ́wọ́ wa tán máa gbé wá o mọbi tọ́lọ́run lè gbà yọ sí ẹ o mọbi tó lè gbà yọ sí ẹ àyípadà sí rere máa dé nínú gbogbo jàǹbá yìí àyípadà sí rere máa dé gbogbo wa la máa ráàánú gbà àkáǹtì chọ́ọ̀chì mi tí mò ń kọ́ lọ́wọ́ nìyẹn o ẹ̀sìn lọ́n lára mi ẹ wá fi jẹ́ẹ̀tì gbé mi kó lórílẹ̀‐èdè yìí àtàwọn ọmọ kádìsà bíi amẹ́ríkà o èmi fẹ́ la amẹ́ríkà o àǹtí kò fò ó èmi ò fẹ́ jókòó nàìjíríà mọ́ o àmọ́ mi ò lè darin bẹ́ẹ̀ bá máwọn ọmọ mi tẹ̀lé mi mi ò ní sùn ẹ̀mí ẹ wà ní fídíò kan ẹ mọ̀ pé gbàlejò ọlọ́run ní jẹ́ kẹ́ gbàlejò ọ̀ràn àfi káwọn ọmọ mi kan wà ní sàkání mi ló lè sọ fún problem ẹ ra àánú gbà ẹ dẹ̀rọ gòlò ayọ̀ yìí ò ní bàjẹ́ òṣùmàrè tún bọ̀ lẹ́ǹkan sí o ẹ jẹ́ àgbàdúrà kóṣùmàrè tá a bá máa rí kó ṣàpè mẹ́ta tó bá ti pé mẹ́ta píìsì ìrọ̀rùn dé ẹyọ kan ni mo yìí mọ́ o wọ́n náà rí kan ní London àwọn ará Òṣogbo náà láwọn rí kan àwọn ará Àsẹ́yìn náà ẹyọ kan náà yẹn náà mo yìí gbọ́ ẹ̀túnjẹ́ oyè ọ̀njọ́ mi. You can also do it alone. I will also do it online. We, we have started virgin online every night. Tonight again, we are still going to pray. But on my platform, don't leave bad comment here because I will pray for Sogolu. I will also pray for Bola Tinubu. I have my reason for it. Èmi náà wà nú ẹni tó ti bínú sí wọn. Èmi náà wà nú ẹni tó ti sọ̀rọ̀ sí wọn. Ṣùgbọ́n irú wa ò gbọ́dọ̀ máa fi agbára wa ṣépè. Bi àwọn èèyàn bá ń ṣìṣe aye ayé lẹ́yìn ká máa fi àṣẹ tọ́lọ́run fún wa ká máa fi kọ̀ǹtróòlù ìṣẹ̀dá wọn. àwọn kan tiẹ̀ wà tán ní mẹ́sẹ̀gì lọ́wọ́ mi àwọn kan dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó máa dì wọ́n létí pé ọmọ wo ni wo àwọn lọ́ máa jẹ́ kó sọnù ah, ọlọ́run tó mọ ohun tó ń ṣe kò ṣe lọ gbáwọn su kò ní kó wá fún ẹ mẹ́sẹ̀gì tó bá tètè gbọ́ kò wò ó mọ nǹkan tó ń jẹ́ òtí mọ nǹkan ọlọ́run dúró díẹ̀ látara mi <laughs> ó dúró díẹ̀ torí ẹwà oríṣiríṣi lọ́lọ́run máa máa gbé wa tó o bá wo ṣó àná wàá rí pẹ́wà yẹn yàtọ̀ sí tèmi tó o bá wo jẹta ó yàtọ̀ sí ti máa wo nǹkan máa ó. a máa gbé wa láti máa confuse ẹni ìwọ tó o joyè ajá tí ó sọnù tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ ó kàn máa ranjú mẹ́wàá báyìí bá mi ní dábìrà. Yes, Tutu, I understand they don't deserve prayer, but ọ̀bẹ ti gé ọmọ ní ọwọ́ ẹ jọ o ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ Tori torílẹ̀ ni Tori àwọn ọmọ ki kù nílẹ̀ it's true they don't deserve prayer but we need to pray for them being a prophet of God kò dún ẹlòmíì tó mi mo sun ẹkún ó dùn ọ̀rọ̀ òdì tí ò yẹ kó jáde lẹ́nu mi ó jáde nítorí ọlọ́run ti rán mi mo ti wá polongo tó tí àwọn kan tún fi ọ̀ǹdì twenty ṣe ẹ̀yẹ para alẹ́ yìí ó lọ́ǹdì twenty kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pọ́lọ́run jẹ́wọ́ agbára rẹ̀ òun náà ló tún ń bọ̀ yìí o ẹ jẹ́ a ṣọ́ra o ẹ jẹ́ a ṣọ́ra o ẹ jẹ́ àdúrà o àkókò ìrẹ́pọ̀ la wà yìí o àkókò ìrẹ́pọ̀ ni a wà yìí o òótọ́ mo sọ fún ẹ torí ẹni tó máa ṣe òòmọ́ ẹ jẹ́ á gbàdúrà o mùsùlùmí ẹ̀yin ìmáàmù ẹ ṣe mítìn láàrin ara yín ẹjọ́ èmi ò tó èmi kẹ̀ èmi tó pàṣẹ fún yín o ẹjọ́ nítorí tọ́ tọwọ́tọwọ́ ni o mo bẹ̀ yín ni tá a rán mi sí yín ni o ẹjọ́ ẹ jẹ́ á gbàdúrà o ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ gbàdúrà o ẹ jẹ́ gbàdúrà àánú ọlọ́run máa wá wa rí. that is Anu that's our church account. Yes, you, you've promised to do something and you must to do it. Ilé Ọlọ́run ni ẹ jẹ́ ká jọ kọ́ kì í ṣe tayé. Bí gbogbo alàgbàjọ bá kú pẹpẹ Ọlọ́run ọba kì í kú. Okay, please, I heard you. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ send message sí mi lórí WhatsApp. Ẹ má bínú sí mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi ara ò kì í ṣe òkúta ìgbà míì mo máa ń wà a little tired tó yẹ pé mo kàn máa feel láti relax ìgbà míì mi ì ní fẹ́ gba call ẹ má bínú mà ẹ má bínú sà i am not being proud pẹ̀lú sùúrù gbogbo ẹ̀ máa níyànjú àwọn tó lè enjoy mi jù làwọn tó lè wá sí church wàá rí mi and malaika she is descending tomorrow àti ìmọ̀ bá ṣe fẹ́ ṣe màlíkà máa sọ ní ọ̀la. Yes. Yes. Malika Maso lọ́la. That is church account Olori. Òun la pin síbẹ̀ That is church account. God will bless you all my mothers and my sisters. If I have offended anyone through my speech, I am saying please forgive me. I am not the one. Please, I am God sent. if I didn't have message, I don't normally come online. But sometimes once in a while, I do come here and catch phone so that carry. But this time around, Ọlọ́run ló ràn mí sí yín ẹ má bínú tí n bá ní àgbékalẹ̀ dáadáa ẹ má bínú tí n bá ní àgbékalẹ̀ dáadáa I am sorry please forgive me please. please please please i am not doing this for anyone to think maybe their prophet or prophetess are not saying your prophet and prophetess they are also good yes they are very very good but ọlọ́run ló mọ this time around forgive me don't ignore your prophet don't ignore your prophetess cherish them take good care of them this time around this time around ètò kọ́ ló need àjò kọ́ ájò àtètò yìí ń bọ̀ èmi náà ṣáà máa ń wá bí ti máa ń fún yín níṣẹ́ ájò àtètò ń bọ̀ bọ́tọ́ ọlọ́run ní pé september títí wọ december or january twenty first twenty twenty one òun fẹ́ rìn kọjá and he has been doing a lot he has been doing a lot ẹ jọ bí ọṣẹ inú gbá bá wà lọ́wọ́ ẹ mi ò fi disgrace anybody bó ọṣẹ inú gbá bá wà lọ́wọ́ ẹ ẹ̀jẹ̀ àtọ́jú ẹ̀ bọ́ṣẹ́ inú kòkó bá wà ẹ̀jẹ̀ àìtọ́jú ẹ̀ ṣùgbọ́n tó o bá ní ọṣẹ ìbùkún tí sẹ̀lẹ̀ ṣe fún ẹ àbí kérúbù ṣe fún ẹ tó jẹ́ nǹkan white gbogbo nǹkan white tó bá wà lọ́wọ́ ẹ̀ báyìí o lè máa lò lọ àbáwọn ọṣẹ tá a ṣe online.